okay this is the first time I met me abehyia palago me a boy no na wɔ Kumasi Now, metia nsɛm bebree yɛsɛ woyɛ dɛ woda wo maame wɔ ɔmo se me ae me ne maame na te ɛna wosae dɛ I'm mesan atwi uber wotwa wode wosan atwi uber taxi sɛ yɛ adwuma ɛyɛ korɔ no woankɔyɛ sakawa obi wɔ hɔ ne ɔmo ne nam ɛyɛ sakawa o wo ne wo maame na te right okay amanfoɔ bi ɛwɔ kurom ha sɛ wɔmo da homeless house ɔmo ne baabi da koraa o baabi a baabi a ɔbɛda koraa wɔ ne bi first obi will kora wɔda tray mu uh-huh. nti sɛ obi wɔ ghana anaa wɔ ɛyi eh, eh, bi so na video then the person wanna talk leave the person alone Aye, so no matter who you are you're gonna get a hater yeah by all means of course jealousy haters everything yeah. devil evil because I'm on for Pewasem. Yeah. So the few people who don't like you, just leave them alone. Mate, mate. You cannot like not everybody could like you in this world. And you'll be on a Pewasem. It's okay. jesus christ ọba yẹn náà obi apẹ n'asẹm ẹyẹ wọn ma nkunu yes ẹnna muhammed prophet muhammed sallallahu alaihi wa sallam mímu muslim ni hmm. obi yẹn pẹ n'asẹm dẹbi bàtọ ọba yẹn náà sọ náà ọmọ ká ọmọ papa nti wọ́n ká papa nkun adi a obi yẹn pẹ w'asẹm nti ewi ase ni deɛ forget about them so far as náà nka mo fọ pẹsẹ ọmọ nwusa ebi apalago wàá bá kuro mu ano bẹ bọ kuro no i'm telling you if you sẹ wúyẹ sẹ kawa anka obi aka anaa ebi a wokɔ wokɔdi ɛma anka obi aka anaasɛ bi wakɔda benefit bi na government ɛna ɛhwɛ wo wọ́n ebt card and all this and all, this stuff. na ọmọ kura wọn ni ebt card. they don't even know about this they pussy that's why they don't know yeah. about it so wey no we are the papa i'm telling you just keep doing what you're doing if anybody diss you leave them alone it's okay for somebody to diss you even right now this video na me end obi kura ma máa comment oh guy wey kura wọ́n jí it's okay oh, for you to diss me yes I'm your nipa nipa na edidi na tɛm wɔn sɛ obi edidi na ntwi atɛm it's a very it's a blessing to live with your mother. sọ mu wọ mu wọ ghana mu ni bi ah, ɛkɔ so. na wúdà wọn mi kyɛ wọn mi náà ń hyɛ nìyẹn mu wọn mi ka no eh. so wọn mu hyɛ no facebook i'm giving you this heads up this brother achipalago is a real nigger. i'm telling you. they don't know. wɔyɛ real wɔfiri kumasi yɛn nyinaa firi kumasi fɔ mi mi ni mo. ɔmu ni mu nkurankura na ɔmu ni mu o ale fɛ ni ye na mu a mo to a mo de video ni na ni na mo yɛ video no mo no mo sɛ mɛ you survive you survive from Krofrom yeah. Dichemson yeah. Ashtown yeah. Alaba. Yeah. Everywhere, Abo Abo, who survive, who yet to be by America. Man, man, it's a blessing from God. Thank you, thank we you. survive. Thank you, thank you. Most of us, people, people, I'm not funny, saying to me, survive by America. So, the only thing give thanks to God. I say, yeah, I'll be near the idea. I don't know. Abrochi, I don't know. Abrochi, back, watch it. You know, I. All these songs, as, as someone like Kikani now, a lot of people are going to go, this sound too old, but it is what it is. Okay. Every dog as is there and everything flips around. Yeah. This is what Nas said. So Ghana, Ghana for music is, who's your first guy in the saying? No, me, I know only I, the Wale I know is American Wale. Oh, <laughs> okay. The rapper. I don't know anything about Shatta. Oh, okay. Shatta. Ono na yana wa wa kasa di. Shatta. Where where where ye where eh, eh Jamaican yana. Then say Shatta there Jamaica. Ah, where. Ah, where Ghana ni. Ghana. Ɛna odidi obi atam. Odidi odidi sɛ sɛ ɔbɛto ɔmo nyinaa atam. Oh na na na odidi na gyina stone mu nyinaa atam. Ah wɔsɛ obi yɛ ni hɔ a wɔnyɛ sika wɔ music nim na ɔno deɛ dabi a na wɔyɛ na wɔn sika sika sika sɛm saa. Tie sika wɔn ɛnyankopɔn na di ma. Uh -huh. ụka qur'ana wasi zaluka yutihi man yasha onyankopɔ ɛna ma onyankopɔ di ma wa na watch what is coming up yes. watch what is coming how many people are more Ghana more nya sika sɛ sika ne kɔ it's eh, gone ɛna na kyerɛ sɛ o money is nothing money is only for you if you have money and you don't use it to help people to build schools to build something to help the poor you don't have nothing yeah. If you have money and you brag, who the way who say Car the obligation in the Mukra, who the any to Kalawali. <laughs> I'm telling you, at Chipolago. So this brother man, I really like you, man. Yeah, not from day naughty, one. Naughty, naughty, from naughty. day one, at Chipolago yeah. is real. No matter what it is, what match a video where no one did the attempt, no one send something on Facebook. Oh, Muya Kwasia for it's okay. This us, it's okay. Ah. It's okay. But when you come to face to face, ntumi. exactly <laughs> so facebook yɛ oh. you could talk on facebook that is why oh. me me facebook àwọn fún mi bèrè kúrẹ́ ní mi sẹ́ mo facebook so mm. because stupid and pussy people on the facebook doing some stupid yeah, thing. yeah all the time. wọ́n dàbí na sè because only pàkó ni wọ́n ti ní fíyẹn náà wà táìpọ̀ náà wà dídí wà tẹ̀m when it come to face to face. wọ́n fẹ́ ní picture so náà sẹ́ kyesɛ abompɛkyi bi koraa kyesɛ exactly but when you come to face to face. this me up. sẹ́mi dẹ̀ dẹ̀ bi a ni wọ́n bɛ tẹ̀mẹ̀ di ma tẹ́m sẹ́ni emisua wà á fi náà sẹ́ni kutukutu mi. exactly